Orísun. Kọ̀ǹga Orísun. Orísun ayọ̀ mi. Orísun ayọ̀ mi. Kó má ṣe gbẹ o. Kìlíbàtì ṣe. Kìlíbàtì ṣe. Kọ̀ǹga Orísun. Orísun ayọ̀ mi. Kó somi fún mi dalẹ̀. Kó somi dúdú fún mi. Kọ̀ǹga Orísun. Orísun ayọ̀ mi. ṣe o mi ò fẹ́ nínú ayé mi o ẹkún òṣè òun ìpayín kété mi ò fẹ́. ṣé bí mi. olúwa o nítorí pé ẹ̀yin lẹ lànà síbi tí ò sọ́nà olú ẹ bá mi lànà fásitì olúwa ẹ lànà fún adéyìnfẹ́ olúwa ó gbó ibi kíbi tí ọ̀nà ti dí mọ́kọ́ mi olúwa ẹ bẹ̀rẹ̀ sí lànà fún ẹ bẹ̀rẹ̀ sí lànà fún olúwa bá mi sí ọ̀nà fún olúwa ẹ sí ọ̀nà fún adéyìnfẹ́ lọ́wọ́ rẹ olúwa olúwa tó yẹ mi sọ pé gbọ́dọ̀ bá fi mi lọ́wọ́ kì í kọ́ àwọn tá a bá fi mi lọ́wọ́ kì í ya olúwa mo fi adéyìnfẹ́ lé ẹ lọ́wọ́ olúwa bá mi lànà rẹ fún olúwa lànà rẹ kó olúwa lànà rẹ fún olúwa lànà rẹ kó ẹ jẹ́ kó bá lànà pàdé olúwa olúwa bá mi ṣàánú ọkọ mi olúwa ẹ ọkọ mi ẹ jẹ́ kó ojú rere ọlọ́run pàdé ẹ jẹ́ kó ojú rere ọlọ́run pàdé wa. àmín àmín àmín ní orúkọ jésù. sísá adérùsọlá olúwa ti gbọ́ àdúrà yìí elédùnmarè tó ń ṣe nǹkan náà a ṣe ní àṣepé. àmín jésù. Ah. àmọ́ bí èmi náà ṣe ń bá yín fi ọkàn gba àdúrà lọ ọlọ́run fi àwọn nǹkan kan yé mi nínú àdúrà mi. Ah, ṣé ẹ rí ọkọ yín ọlọ́run fi hàn mí pé iṣẹ́ oníṣẹ́ ni wọ́n ń ṣe. hallelujah hallelujah hmm. ṣé wàá rí gẹ́gẹ́ bí tó jẹ́ pé bí wọ́n ṣe tóbi tó iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ó kéré sí wọn gan àmọ́ tí wọ́n bá ṣiṣẹ́ yẹn ọlọ́run tó ń dábìrà á dábìrà nu ayé wọn. ẹ wo ọlọ́run fi ìṣípayá yẹn wọn èmi náà ó kàn jẹ́ wípé kò yé mi ni. màá ṣàlàyé fún yín nípa ọ̀rọ̀ iṣẹ́ ń sọ àmọ́ ẹ má jẹ́ kí wọ́n ríra wọn pé ah ipò tí mo ní ìwé tí mo kà ṣé irú iṣẹ́ báyìí ló yẹ kí n ṣe tí wọ́n bá fi lè ṣe ọlọ́run á gbọ̀nà àyà nínú ayé wọn iṣẹ́ bíi iṣẹ́ awakọ̀ kó máa wa ọkọ̀ kó máa kérò láti ìlú kan sí ìlú kejì tí wọ́n bá lè ṣe ọlọ́run kó tó di oṣù mẹ́ta sí oṣù mẹ́fà ọlọ́run á jẹ́ ìdàgbára nínú ayé wọn bẹ́ẹ̀ ni ọlọ́run ni. kó kó rẹra ẹ̀ ńlẹ̀ pátápátá. pátápátá kó mọ̀ sọ pé à ah, level tí mo wà yìí bó ṣe rí bó ṣe rí lílì kún ọ̀rẹ́ra wọn lẹ̀ ọlọ́run á sì bùjáde nínú ayé mi lágbára kristi torí pé ìgbéni fẹ́ni tá a sọ fún tí kò jẹ́ o sista adéyìnsọ́lá ọlọ́run á wà pẹ̀lú yín o tẹ́ bá sì ti délé ẹ bá mi kí bùrọ̀dé ìfẹ́ náà ọlọ́run á dúró tì yín jésù kristi olúwa tó lùgbàlà wa ẹ má wàá gbàgbé níjọ́ sátọ̀dé àwọn eh, ìpàdé tá ní ọlọ́run á wà pẹ̀lú yín. ṣe gbẹ́ òun bí bá ti ṣe. bí ti ṣe. Shake òun bá ti ṣe bí bá ti ṣe kọ̀ǹga orísun orísun ayọ̀ mi kó somi fún mi dalẹ̀ kó somi dúdú fún mi kọ̀ǹga orísun orísun ayọ̀ mi ó ṣègbè o bí ti ṣe bí ti ṣe kọ̀ǹga orísun orísun ayọ̀ mi kó somi fún mi dalẹ̀ ó somi dúdú fún mi kọ̀ǹga orísun orísun ayọ̀ mi ó má ọ̀rọ̀ mi wá ìgbẹ́ ni ayé fẹ́ kí má ṣe jìyà o. orísun orísun ayọ̀ mi ó má ṣe gbẹ o ìrìbá ti ṣe kọ̀ǹda orísun. ẹ̀kọ́ ọmọ ẹ̀ pa ni sórí ìwé tí mo ṣe photocopy rẹ̀ ti fọ́ tí mo ṣe photocopy rẹ̀ sínú ọkọ̀ yìí fún ọkọ̀ yìí. mo ní ẹ wo wọn sọ pé kò pé ní. ọyá wa kà kà kà o tó ti rí ìwé tí mo ṣe photocopy rẹ̀ tí mo ṣe sínú ọkọ̀ yìí rè original rẹ̀ rè o sọ̀rọ̀ mi yọ ọyá kà kà ọkà. ó pé ìbọn àwọn ọlọ́pàá yẹn sọ pé kò pé. àwọn ọlọ́pàá sọ pé kò pé àwọn ọlọ́pàá sọ pé kò pé ìdí ẹnu tí wọ́n fi disturb ẹ tí wọ́n jẹ́ kó ṣiṣẹ́ wọ́n tún disturb lánàá náà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ mo ti gẹ́ẹ̀tì wọ ọ̀rẹ́ ti yé mi. gẹ́ẹ̀tì <laughs> ẹ mo ti gẹ́ẹ̀tì ẹ mo ti gẹ́ẹ̀tì ẹ kó wè fún mi ìwé lé mi lọ lọ́dà ń gbà tí. bàbá ẹ ló lọ kọ ni kó yẹ kọ fún mi. ọmọ bá tiẹ̀ lọ ẹgbà tọmọ wa wà nílé tíyàwó wà nílé mi mo fẹ́ràn fún ọ ni àbí mi mo bímọ fún ọ ni àbójà wèrè ni kí ni tèmi pẹ̀lú ọmọ wà nílé ìyàwó wà nílé kó wọn wá lé ọ̀dọ̀ mi gbà náà. dáadáa o sì sórí òdì tó bá ń gbọ́ ó di wá pé òjò dá láàrin ìwọ àtọkọ yìí ó ti di wá pé tó ti yọ mọ̀jẹ̀ rí ọ ilé ọ̀dọ̀ mi mọ́ o mọ̀jẹ̀ rí ọ ilé ọ̀dọ̀ mi lè pariwo o olówó yìí pariwo o mi lè pariwo o. sórí kẹ́ ẹ tó sọ mí do lórí burúkú èmi á lé yín síwájú ẹ bá ti yín lọ bó ṣe ń wò mí yìí èmi náà ṣiṣẹ́ rówó ni o ìbówó ń lé o bẹ́ẹ̀ ni ìsìnrẹ́ni yá mi lówó mo ṣe wàhálà mo ṣe wàhálà báyìí kí n tó rówó ni rádaràda òsì tán máa ń wáṣẹ wọn mọ̀ ṣe bí ẹni tí ó jẹ́ pé èèyàn gidi ni wọ́n bàbá tí wàá rí bàbá tí wàá fún ọṣẹ tán wọ́n mọ̀ sí rádaràda káàkiri bí wèrè ẹ̀yà wèrè bóyá kí ọkọ̀dà fún mi kí ọmọ tó mi. bá a mú kọ́kọ́rọ́ ọkọ̀ fún mi kọ́kọ́rọ́ ọkọ̀ fún mi kọ́kọ́rọ́ fún mi kọ́kọ́rọ́ fún mi kọ́kọ́rọ́ fún mi kọ́kọ́rọ́ sọ́run kò lè ti jẹ tán sa. ẹ má bínú sa ọlá tí náà ni gbogbo wa fi ń mì. ẹ má bínú sa. olùbẹ̀bẹ̀ of Nigeria ẹnu tiẹ̀ tọrọ ìwọlé bẹ̀bẹ̀ òjò sí tiẹ̀ náà ó kù sí dẹ̀dẹ̀ ọjọ́ ẹlẹ́yà ẹ̀ kọ̀la tọrọ mi yọ ọjọ́ ẹlẹ́yà ó ta ló ń bá bẹ̀bẹ̀ torí mi ò réyàn kankan bímọ ẹni tó wà mí ti lọ ó ti yọ olùrẹ̀bẹ̀ of Nigeria ọpọlọ ẹ̀ ti lọ ṣé o rò pé ìwà tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ náà ni ọjọ́ báwo ni jàre mọ alárùbáríkà báwo ni. àríọ̀ lánàá kí ló ṣẹlẹ̀. ó pẹ́ kí n tó ṣetán lánàá hmm. gbàtí máa bí wá mo rò pé ẹ̀ ti máa sùn mo á tó bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ yìí mm. mo park sí junction àwọn èrò wà nù. èrò wà nù mọ́tò rẹ̀ mo á ah. kọ́kọ́ fún yín lówó. lówó tàná. Ah. ayé mi ọdẹrẹ àmì òní ṣẹrú ayé òkìkí mi ọkọ sílẹ̀ àmì kárí ayé ayé òní tẹ̀yìn gbẹ́rù mi o ayé tí mo wà 下。 máa wo yípo lọ báyìí mo mọ tí mo ṣe tí mo fi fi hàn o ọmọ ìdáná ọmọ lè tán ni o orí ó tó à ń bì náà ọjọ́ ọ̀nà méjì nọ́mbà ìwálẹ̀ ní ọwọ́ ẹ̀yìn báyìí ọjọ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀ gbogbo bó ṣe wà bó ṣe rí gangan gbogbo ẹ̀ ni mo mọ o tẹ bá tẹ bá sáàtì ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n bá sáàtì tí wọ́n bá sáná sí lẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ sáàtì. òun lè tẹkun ṣe ó ti yé mi òun náà dẹ́ ṣẹni tó máa ń wà rẹ̀ ọ̀gbìn. ọlọ́run níjà dáràn o ọlá ti ẹni tí bẹ́ẹ̀ lẹ̀ yìí o ẹni tẹ́mi ò mọ tẹ́mi ò bá rọ́wọ́ rẹ̀ rí èmi gbọ́kọ̀ mi fún o pé ọmọ lọ sọ mí di òǹgbèsè o bó ṣe jẹnu ẹni ọ̀hún wádà báyìí ta kàn á dó kalẹ̀. ó ń bọ̀ ọgbà tí mo fi wà léyìn ó múra lọ́wọ́ ni mo ní kémi bàtẹ́tẹ̀ sọpẹ́ fẹ́ jáde fi kìkìtẹ́ jẹ́ kí n pè. bóyá bóyá kò pé kò pé kò pé kò pé kò pé. èmi rèé mo ti dẹ́yìn ẹ̀ mo ti dẹ́yìn ẹ̀ ayé ká sùn sọ. ẹ lẹ́ o sẹ́ni sọ. ẹ ọkọ mi ni. Ah, àwọn ò lè rí sẹ́ńbì bóyá wọ́n ti fẹ́ rí sẹ́ndí ẹ̀wẹ́ tó fẹ́ ṣiṣẹ́ dáìbà tí wọ́n múra báyìí láì ṣe court clerk irú múra ọ̀nà wa mú yìí irú múra báyìí tó bá múra báyìí tó lo táì tó wọ kóòtù tó wọ táì ẹ mọ̀ pé báǹkì nírú wọn ti ń ṣe àbíkọ́ jẹ́ pé wọ́n wọ́n jà àwọn sẹ́kítírì ìjẹ́ máa ń ṣe ní kóòtù ní jẹ́mọ́ ṣe court order wọ́n jọ bẹ́ẹ̀ tó wá ṣe lọ lé epo ẹ wọ orin ti yé mi o torí pé bóun ṣe máa ń múra nìyẹn bó ṣe máa ń múra nìyẹn. o sì rò pé education wọn kò tí ì kọjú ọ̀rọ̀ driver. rárá o rárá o. ẹ gbogbo bá ṣe wá ń sọ̀rọ̀ náà látẹ̀kan náà wọ́n rẹ́rìn-ín yóò ṣe wá gbé ọkọ̀ fóṣonú. ọ̀gá o ọmọ tí a ga o. ẹ má bínú bàbá ẹ jọ̀ọ́ ibi tí mo ti ń bọ̀ wọn ni ẹnìkan bà mood mi jẹ́ òun ló jẹ́ kí ojú mi lè díẹ̀ ju ẹ má bínú. èmi ò lè mọ̀ pé ọkọ̀ gbámúdù yìí èmi fẹ́ràn kí wọ́n mọ sọ yàyà ló lè lólé ayé ṣé ẹni driver's license. of course mo ní. ẹni ẹ sì bá yẹn jà. ẹ wo bàbá gbogbo nǹkan tí ó bá yín sọ pátápátá bẹ́ẹ̀ lórí ẹ bẹ́ẹ̀ ni. torí ẹni tẹ bá kàwé ẹ máa fẹ́ kó ti lọ fọlọ́pàá ni mo mọ tí mò ń sọ ìwé ọkọ̀ yìí ti kú o ìwé ọkọ̀ yìí ti kú o ìwé ọkọ yìí ti kú tipẹ́ o wọn yìí sí ìbọn ọlọ́pàá jà ẹ fọlọ́pàá ní nǹkan kan ní òjò ọba ní ẹ̀jẹ̀ bá ti ń lọ ẹni tí ọba ní jẹ́ ká jẹun yó èyàn ọba èyàn òyìn òkò jẹ tiẹ̀ mú jẹ ni o. a ní kò ń ṣe èèyàn tó ń ṣe jàgídíjàgan ẹ fọkàn ara yín balẹ̀. so wàá fẹ́ gbọ́ paríparí gbogbo ẹ̀ ni pé wọ́n ì jẹ mí lówó o ògún ni mí wọ́n ì jògún lówó o. ṣẹ́rọ́kọ mi tẹ̀ ń wò yìí kò ń ṣe onígbèsè èèyàn kò dẹ́ ń ṣe jàgídíjàgan owó yín máa máa pín gbogbo. ẹ má wọrí bó ṣe ṣàlàyé fún yín pé máa wà dáadáa i'm responsible man máa wà dáadáa inú yín á dùn ẹ bó bá tiẹ̀ ti rí i pé ẹ̀ ń wọ àwọn dáadáa yóò ti mọ̀ pé ẹ̀ wọ ọkọ̀ mi dáadáa ẹ̀ bó dúró yìí àmọ́ nǹkan ló dúró yìí kò sí wàhálà ọlọ́run ó ṣàánú wa ọlọ́run ó ṣàánú wa kí rèé o kí ọkọ̀ rèé o kí ọkọ̀ rèé o mo mú lé ọ lọ́wọ́ mo mú lé ọ lọ́wọ́ kò sí wàhálà ìwọ mú fún sá ìwọ ni mú fún sá ọlọ́run ó ṣàánú wa àwàyè láàmú wa. ọ̀dà ọ̀dà epo tí ó fi ṣe iṣẹ́ bíi two hours wà nù ọ̀pọ̀ inú ọkọ̀ yìí bó bá ti pawó díẹ̀ kó repo kò sí wàhálà sà ní erépo sọ́kọ̀ fún wọn dáìbà ire o aago mẹ́jọ wọn ẹ sí ìbọlọpàá jà nínú ọkọ̀ yìí o. ẹ ṣé o. ẹ ló ọmọ ìyá mi ó ṣe gbà yìí ìgbà tí náà ló sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹyẹ méjì kì í já àṣà èmi náà ni. ẹ ò wà ń bẹ mo wà ń gáràjì ṣé pàtí yẹn àwọn fi yẹn lẹ ìgbà tí màá wọlé mi máa kẹ́wù kú wọlé àwọn táìsì máa wọlé jákèjá gan máa wọlé eléwédú máa wọlé píìsì gan máa wọlé àtẹwọ́sùn bàbá bẹ̀ ẹ bàbá sálẹ̀ fẹ́ fi bọ́ọ̀dù nǹkan máa wọlé ó ti mọ̀ tí bá ti wọlé gbogbo nǹkan máa change gbogbo tí bá ti palẹ̀ nù ó yá mo tún sọ fún ẹ ibẹ̀ ni mo ti máa ná ogbẹ̀ sí. màá sálẹ̀ jẹ́ ọ́n àmọ́ pé ọ̀gọ́ wà ń bẹ̀ ibẹ̀ ní ọmọ ìyá mi ló lè lè. mi ò lè disappoint ó yẹ kó o mọ̀ ó yẹ kó o mọ̀ tígbà tí bá ti wọlé ayé ti wọlé nìyẹn gbogbo ẹ máa silent ó mọ̀ kó ń bẹ̀ ó ṣe gbayì gbayì gbayì. ó ṣe ọmọ ìyá mi ó ṣe ó ṣe ó ṣe gbayì. Ah. Ah. Ini ṣe jẹgẹjẹgẹ. Yàwó dẹ́fà. Mi ò ń morú nǹkan báyìí. Eh. Ẹ wá ń bínú mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. Kí ni tẹ̀ mú yìí? Ǹjẹ́ ẹ mọ̀ kó lè ṣe àkóbá ara yín? Àwọn òyìnbó sọ pé if you want to drink, don't drive. If you want to drive, don't drink. Ó dẹ̀ dá mi lójú pé bẹ́ẹ̀ ṣe mú kinní ìtàn ẹ máa dìde wọnú mọ́tò èrò ẹ máa lẹ́yìn gbé wọn lọ ibi tán ń lọ ẹ mọ̀ pé kíní ilé bá kídìní yín jẹ́ ẹ̀yin ò mọ̀ yẹn. ìsàlẹ̀jẹ̀ ìsàlẹ̀jẹ̀ ni kò. ìsàlẹ̀jẹ̀ ìsàlẹ̀jẹ̀ gbogbo ọ̀pá ẹ̀yìn gbogbo ẹ̀ máa nọ ni. tó bá yàwó ẹ̀ lálẹ́ gan wa tó yẹ sùn yàwó ẹ̀ wa ẹ́ iye oṣù yẹ tó bó ṣe wà yìí lè fọ́ mi jẹ pé máa fún mi lẹ́ta rẹ̀ ọ̀gbọ́n máa sì ẹ wá bọ̀dà èyí drivers gbogbo ilé ìtẹ́ mú i ẹ mọ̀ náà máa fi fojú wo àwa tá a jẹ́ driver. bá kínní wọn ò báyìí lọ. iṣẹ́ yìí iṣẹ́ gidi ni náà ẹ má bàa jẹ́ fún wa. ìwọ ló mọ̀ kó sì lọ jọ. ọmọ ìyá mi yóò sábọ̀ mi irú ẹ rí. <laughs> kó sì lọ ọmọ yẹn ṣe lọ kọ́ ní mínísítì kó lọ máa ṣiṣẹ́ ń bẹ̀ ó ti yá wèrè. yahoo driver ò ya orí ẹ pé àjọṣe wa ṣì máa pẹ́ jù báyìí lọ. ẹ jọ mi ò ní change lọ́wọ́. five hundred ni mo ní lọ́wọ́. ẹ máa rí change tí yín ṣé wọ́n ah, ní change. very good of you. wá gbá yóò ya. mi ò tí ì rí ẹ. Eh bó bí mo ṣe débí láàárọ̀ mo ti fún chairman yín lówó mo dẹ̀ tún ti já tíkẹ́ẹ̀tì kí tún ni tí wọ́n ti rírì tiẹ̀ tún ṣe wà nù. ó máa sanwó àgbèrò náà ṣe èmi tí mo pèrò sínú mọ́tò yẹ kó yí ẹ̀ náà yahoo driver òun ṣéyàn bẹ́ẹ̀. so máa fún ẹ lówó kí n tó kúrò mi. o máa fún mi lówó náà ṣé wọn ló pèrò ni àwa kí ló ṣẹlẹ̀ o máa fún mi lówó o dẹ̀ lè máa ṣí lọ ṣé wọ́n wẹ̀ lọ ni. wọ́n máa ṣàlàyé fún ẹ dáadáa máa yí ẹ náà náà máa. ẹ mọ́ndrẹ́d náírà wá. kí ni. mọ́ndrẹ́d náírà wá ó wà náà ó lè tó yẹn ní. àgbà yóò ṣe àgbà yóò rí ẹ pé àwa yìí kí ni. owó ló máa pa òní pààyàn máa lọ máa lọ àwa yẹ. bá mi change ni mr man. àwa yẹ ọkọ yahoo driver. àwa yẹ ọkọ kí ni kí ló ṣẹlẹ̀ aláyé. Ah, ah. báńkì change mi jọ. o ní change náà. fún change mi. ìyẹn lẹ́nà. abẹ́jà o ah, irú rubbish wo nìyẹn. ilé ìjà lóhùn ẹ fún wọn ní change ẹ fún wọn ní change ká máa lọ. wọ́n gbowó ticket chairman wọ́n gbowó òun tún wá gbowó mi ó tún wá mú fọwọ́. aláyé tó wá kí ló ṣe é so sí i. ẹ filẹ̀ ẹ filẹ̀. bàbá yẹn náà ẹ máa dá a lóhùn ẹ máa lọ ẹ máa lọ ọjọ́ mi fẹ́mi àti ẹ̀. máa fún ọ wáyé wá lọ́rẹ́ wá bóore nílẹ̀ yahoo driver yahoo driver wà máfọ̀ máfọ̀ máfọ̀ máfọ̀ òun lọ́ọ̀rẹ́ òun bọ́ọ̀rẹ́ ni òun lọ́ọ̀rẹ́ òun bọ́ọ̀rẹ́ ni ìfilẹ̀ yahoo driver wà gba oya awakọ̀ awáyé àgbà yìí kò ṣe ìṣàmọ̀. kọ̀ǹga orísun orísun ayọ̀ mi orísun ayọ̀ mi ó má ṣe gbẹ o bá ti ṣe bá ti ṣe kọ̀ǹga orísun orísun ayọ̀ mi kó somi fún mi dá. ó má ṣe gbẹ òkè bá ti ṣe kànga orísun orísun ayọ̀ mi kó sọmi mi dalẹ́ bínú ẹjọ ìyá ó bínú òfin àtẹnu ẹmí ìdẹ ẹdẹ mọ pé ó against the ethics eh, driving kí n máa gbé call lórí ah, so màá gbé call nígbà tí bàbá mi. wọ́n ẹ̀fẹ̀ lè fún silent ló ń disturb wọn. ẹ má bínú ẹjọ. bẹ́ẹ̀ ni ọpọlọ wọn pé bó ṣe jẹ́ kó ṣe nìyẹn bó ṣe jẹ́ káwọn dẹ́fà ṣe máa ṣe nìyẹn torí ẹ̀wọ̀n nílé fẹ̀mí àwọn èrò. ẹ ṣe jàre bọ̀dà. ẹ kú ọpọlọ. akíkà díẹ̀díẹ̀ ah, ah. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n yẹ. ẹ páàkì dáadáa ẹ páàkì dáadáa ẹ páàkì dáadáa dọ́bù páàkì ni o. ẹ jẹ́ kí n sún síwájú dé. ẹ páàkì dáadáa. ẹ jọ̀ọ́ ìṣẹ́jú kan lẹ máa fún mi àti ẹ má bínú ẹ jọ̀ọ́. inú igbó wà yìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú. Ah. ẹjọ́ ẹ ní sùúrù mọ̀ ń bọ̀. Ah, ẹ̀náyà ìdìbò lóòótọ́ o. ẹ̀náyà ìdìbò ẹjọ́ ìdè táìm. ẹjọ́ ẹ ní sùúrù bọ̀dẹ́ rọra kúrò mẹ́ẹ̀kẹ́ sáré. ẹjọ́ mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré ṣọ́ọ̀bù. kí lẹ̀ ń wọ́ọ̀kì báyìí ẹ má bínú kò kò sí ìgbà. ẹ jọ jẹ mọ́tò òkè tó gbé tó yìí. ojú mọ́tò tó tó ìjáde ẹ ní ẹ́síkà táyà ní mọ́tò. tá a dẹ̀ kọ́ yín lẹ́nu mọ́tò pé kọ́pẹ́ dráìvà ní àṣẹ tí ẹ mọ kankan ẹ kàn wà jobless ẹ useless ṣé ẹ tún ní extra tire ni ẹ gbé jáde. ẹ dàpọ̀ ẹ ní sùúrù òun náà mò ń ṣe lọ́wọ́ adánidúró ni máa yìí adánidúró gbọ̀ngàn ni yìí. inú gbó la wà yìí. inú dé látàárọ̀ inú gbó dé la wà báyìí ah, ó ga ọ. ẹgbẹ́ ìdíkó lọ́nà tírélà ló ń bọ̀ yẹn o ẹgbẹ́ ìdíkó lọ́nà o. E ẹgbẹ́ ìdíkó lọ́nà tó yẹ ti máa fún mi lówó ẹ ti máa fún mi lówó mọ́tò mi tírélà ló ń bọ̀ yẹn. bàbá ẹ má gbàgbé ẹ bá wa. ní sùúrù wa ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn pọ̀ ju ẹ ní sùúrù náà. ó pọ̀ ju báwo tẹ́ ń gba ìwà wẹ́wù. Ah, ah, àbọ̀rọ̀ rẹ̀ bá mi sọ. ẹ jọ ẹ ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. táyà tó jẹ́ extra ti mọ́tò ó ti gbé fún fọgánlé kò dẹ̀ parí ẹ̀ mo wá wò pé ọ̀kan bíi junction yẹn tá a bá débẹ̀ máa rí fọgánbẹ̀ kó sáré bá mi ṣe táyà ẹ̀ ká sáré gbèsè ká máa lọ ẹ ẹ bọ̀dà ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ ti sanwó nu mọ́tò lélẹ̀. ẹ bá ẹ yọ ó lápò mi ẹ ẹ sáré yá mi five hundred kí n sáré lọ fi ṣe táyà tí n bá dé àádẹ́ máa balance. lọ́wọ́ tèmi ẹ̀mí lè. ẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ ẹ yẹ sà mo wo tọ́jú orí mọ́ yín láàánú mo ìbá náà pàápàá yín. Ah, àgbàlagbà. ọ̀rọ̀ ẹ pọ̀jù apá àgbàlagbà bíi ti báwo. Ah. ṣé bẹ́ẹ̀ dẹ́ ni kò sí. Ah, nígbà tí ń sọ̀rọ̀ yàn. nǹkan tó sọ náà ti pọ̀. wọn sọ tó pọ̀ jù. Hmm. káwọn báyìí náà tẹ yọ. nǹkan tó sọ náà ti pọ̀. òṣìlẹ̀ ṣe látàárọ̀ pẹ́pẹ́sẹ́ táyà jò irùngbọ́n ibi tó bú kan. ètè yìí ibi ìgbín tí ò jiná. Ah, èrè tí wọ́n ti gbé kámọ̀. ó ti gbọ́ bẹ́ẹ̀ ti ń rí obìnrin kúlẹ̀ yín. ẹ sà owó mi dà ṣáà rí nígbà tí mò ń repo mo ti fowó ẹ̀ repo owó ẹ̀ la fi repo sínú mọ́tò. kí ni kèmí ṣé tí bàbá mọ́tò lè ní ẹ̀mí repo ni. ẹ ó mọ tó ṣẹlẹ̀ ebi two fifty ní ṣe ń jẹ. jọ jẹ́ kí n sáré gbé ọ̀kadà two hundred mo sì ní ó máa kú fifteen naira so kò fi bẹ́ẹ̀ pé jẹ́ n sáré pọ́kadà kí n lọ fi ṣe táyà tí n bá dẹ̀ dé màá mọ̀ mo ṣe máa sanwó ẹ̀ fún ẹ. kí n ṣe dúró gẹ ok fún ẹ̀rẹ̀ ẹni serial number ẹ bá mi gbé fifteen naira mi tó kù kí máa lọ jàre ẹ ń bá mi sọ̀rọ̀ tí ò lọ. kí n bẹ gbé fifteen naira ṣé o ṣe kórìí ẹ burú fún mi two hundred kí n sáré fi pàkàrà kí n lọ kí n bọ̀ kájọ máa lọ nǹkan ṣe é ni sórí ẹ pé ṣá ó bó ṣe jáwó gbà lọ́wọ́ mi orí ò pé rárá kúrò ń bíjọ ọ̀dẹ̀. láìláì tẹ bá tún sọ orúkọ tẹ sọ ẹ tí ó bá yẹ pé mo pẹ jẹgbà máa sáré súnmọ́ máa gbé máa gbé máa wúkọ rìn. sórí pé òponú ó ti ẹ̀ wo mi pé mo bírú ẹ lọ́mọ. ẹ wo bàbá ìfẹ́ gbọ́rọ̀ ẹlẹ́ni tó tó mi ló ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn orí ò pé rárá. ẹ kí ló yẹ tẹ́ mọ̀mọ́ ẹ wá kó máa bá yín ran mi sí mọ́tò. ọmọ mi. àbí kó máa bá yín de jack. ẹjọ́ ẹ̀kọ́ kò sí problem. tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ bọ́n yìí. má wọrí. ẹ ní kúre fún ọmọdé sọ yẹn. kò burú wàá kó ní tiẹ̀ ọmọkọ́mọ ọmọ burúkú bó ṣe máa máa ṣe nìyẹn bíi tọ́ọ̀gì ọmọ òṣì kúre bẹ́ẹ̀ ṣe wọ ìpanà àti gbogbo ẹ̀ mo kó síbí. àbí wọ́n bá mi palẹ̀ mọ́ ni àbárẹ́ni bá mi kó sẹ́yìn. Ah! olúwa o olórí burúkú ọmọ yìí ló máa ṣiṣẹ́ yẹn o irú ọmọ kọ́ ọmọ wò oh god irú aláyébàjẹ́ ọmọ wò lélẹ́yìn ọlọ́run dẹ̀ ń fura náà kọ́mọ yìí máa jí mi ní nǹkan kí n tó dé. mo bá gbé fún ẹ ni bó jẹ́ pé mi wà ibi iṣẹ́ tó mo tún mo tún fẹ́ wá gbé táyà fún ẹ mo tún pariwo lé mi lórí ẹ tó bá máa wá sọ òun kọ mo ti pẹ́ jàre ẹ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ lóde mi mo ń bọ̀ ẹ rọra ọ̀dà fọ̀gà ẹ kúṣẹ́. ẹ ra táyà mi kọ́. ẹ ṣe táyà yín kúkú wà kódà mo ti parí táyà yín. ẹ ṣùgbọ́n kọ́kọ́ kan ló ba eyín ajá jẹ́ ọjọ́ yẹn mi sì lé ẹ mọ̀ pé mo máa ń ta táyà nìkan inú àwọn tí máa ń tajà fún ló wá sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi ló bá ń táyà yín bí tí mo gbé sí gẹ́gẹ́gẹ́gẹ́ ló bá ní òun gangan lòun láìkí o ọmọ mi bá tà fún mi ò dẹ̀ sì lé ìgbà tí mo dé mo máa lu ọmọ ìlú o ah olùgan ṣùgbọ́n ọwọ́ á sọ fún mi pé ti lọ sábùjá tó bá ti wá dé látàbújá ó ní ẹsẹ̀ mi ló ń kọ̀ máa tú táyà rẹ lẹ́sẹ̀ mọ́tò ẹ̀ máa kó wá fún yín. ẹ ní sùúrù ẹgbẹ́ tí ẹ kọ́kọ́ pẹ́ ní sórí yín ò burú sọ̀rọ̀ ní tẹ́ ń sọ lẹ́nu wọ́n mú táyà tèmi wọ́n gbé lọ àbújá táyà tí mo fún yín sínsìn kẹ́ ẹ sáré bá mi ṣe kí n kó sẹ́sẹ̀ mọ́tò ẹ ti wá ta táyà mi ẹ náà gbé lọ àbújá àbúrò ó máa sanwó táyà mi mọ̀ ń pọ̀ ẹ́ lẹ́ni ó máa sanwó táyà mi. abáńgẹ́ jẹ́ o. ẹ̀gbọ́n tó bá ti tàbùjá dé máa tú wá fún mi. wà á tú kí ni wá fún mi. máa táyà mi. máa gbowó táyà mi lẹ́ni tó ló jà wèrè ni. ẹ̀jọ̀ eh, eh, tó bá táyà wèrè lẹ̀. tó bá tàbùjá dé máa wá bá. Ah, adéfẹ́ adéfẹ́ adé kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah. adéfẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé. filẹ̀ wàá bá lọ̀rọ̀ tiẹ̀ á ṣe mi àti ọ̀rẹ́ mi báwo ni jọ̀ọ́ kújọ́ mẹ́ta ọ̀gbẹ́ni nuisance ni a ti járun ni mo ti gbé táyà fún o wá mú táyà yìí ò dẹ̀ ta ẹ̀kọ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ fún mi pé bó ṣe máa ń ṣe nìyẹn mi ò ní gbàgbọ́ nú ẹ̀ wá wá táyà mi jáde o. àbọ̀ abá lọ̀rọ̀ ẹ̀. adéfẹ́ kọ́rẹ́ káàtẹ̀ wà ní fúnaláṣà ẹ̀ ó dísàpọ̀tẹ̀ lórí táyà kí ló dé tó lè ra táyà mi ah, tọ́lọ́ kọ́ ni kó ra tuntun màmá dẹ́ra tuntun bọ̀ ah, kó tó ṣeré ni ẹdùn mi ò tí wà tẹ wàá jọ ń dra tẹ ń sọ̀rọ̀ síra yín mi ò láìkẹ́ mi ò láìkẹ́. bọ́dì lásán lòun kò sí ẹ́ńjìn rárá lára bó ṣe ń wò mí ìyá ń jẹ mí bàjẹ́bàjẹ́ orí fọgànáísà tí mò ń bájà yẹn òun ni ò jẹ́ kí n ṣe rárá. ọ̀rẹ́ òun ni kò jẹ́ kó ríṣẹ́ ṣe iṣẹ́ wo ló ṣe tí káyọ̀ jẹ́ kó ríṣẹ́ ṣe ṣé mo kí that our school gbà I was one of the best students. ó dẹ̀ mọ gbogbo dream tá a ní gbà yẹn gbogbo ẹ̀ ló ṣáàtà pátápátá lọ́dọ̀ tí in fact hmm, tí n bá sọ fún ẹ pé taxi ni mo gbà wà kọ́ àgbà wà lásánlàsán ni mo ń ṣe kò tún wá ń ni mo ní taxi. What? tẹ́mi kan máa sọ náà ni pé ipòkípò tí ọba bá rẹ yóò máa dùpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tí ọba ṣì ní àlàáfíà tí ọdẹ wà láyé ìrètí pọ̀ tí ọba gbé nǹkan ṣe ikán rẹ ṣe tó pọ̀ táàtì tó ń wá ògbé ní orí ọkọ̀ tó bá dùpẹ́ o mo náà wà tó wà dáadáa wọ́n ti kọ́lé wọ́n rán wọn lọ sùkúl wọ́n rẹ̀ lè fine so ìkọ́tà kan máa ṣe náà ni àdúrà la máa tẹ̀ra mọ́ ó ti di àwọn méjì báyìí movement wa rẹ̀ rí ó ti di pé kájọ ṣe kájọ rìn rìn ìyẹn and then two wípé ọmọ ọmọ ọmọ wọ́n lọ ṣe máa ní tiẹ̀ because mo mọ̀ ẹ́ dáadáa náà mo pa alẹ́ dáadáa náà ìbílẹ̀ ah, láwọn ọ̀rẹ́ tó wọ́n jẹ́ pé wọ́n jẹun sáko gidi gan jọ wa lọ mo ní àwọn ọ̀gá gidi kan tó pé hmm, wọ́n ń kọ́lé ṣeréṣeré ni bẹ́ẹ̀ la máa bá wọlé ẹ̀ máa jẹ́ olùsẹ̀ sí wọn máa dúró fún ẹ̀ ìyẹn ni pé ṣe nǹkan bá ti fẹ́ fún wọn torí mọ̀ kó tó lè ṣe gbọ̀ pàfùtàìsì tó wà lẹ́wọ̀n ọmọ kan ìsìlẹ̀ dẹ́ náà a máa wọnú ara wọn ṣó ti yẹ ẹsìn sórí gbogbo bá ṣe máa hẹ́wù ni kò wá kò ṣe máa hẹ́wù torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń fojú pamọ́ fún yín kò ń ṣe pé mi ò sí àwọn àmúwò ara wọn gbogbo bta meeting tẹ máa ń ṣe yẹn ó yẹ kémi náà wà nbẹ but torí condition mi mi ò lè yọ sí bí mo ṣe wà jọ ẹ jọ bá ṣe máa ràn mí lọ́wọ́ ní kẹ́ wá please. wo fi ẹlẹ dúdú lọ sọ máa sùn kò yẹ náà àǹtí rẹ ti pẹ́ làákọ̀ tiẹ̀ wò pé ah ọmọ mẹmórì gba ẹwé ti pẹ́ ẹ máa ń jókòó wú ṣe gé kí n gé yẹn akọ ṣe gé mọ méjì méjì tútù gé kí n gé kò yẹ ah, kálẹ̀ fi sọ́ọ̀sọ̀. tiẹ̀ tiẹ̀ ṣe fi ká ọtí ẹ̀yìn ẹ̀lẹ́ irú owó yẹn sì tó bá papọ̀ tó kù fún mi ó tún ní nǹkan tí máa tún fi ṣe lé ó ṣàmọ̀ pé kò ń ṣe pé ìyàwó mi ń ṣiṣẹ́ kan náà tààrà so owó yẹn máa fẹ́ fún mi fi ká ọtí ẹ̀lẹ́. ká ṣe fàájì afẹ́tẹ́ bíi ta ẹ̀ẹ́dì. wa lójú bí o ọlọ́run ah! ìsọlẹ̀ jọ. sórí tó o bá ti mọ̀ kó máa gbó lọ́wọ́ mi má bàa mi pèrò kankan lẹ́yìn owó tíkẹ́ẹ̀tì tí mo san àti owó tí mo san fún chairman yín kò sí owó kankan tí mo tún máa san fẹ́ni kankan. wá yahoo driver mi yẹn lẹ wọ́n bí èmi ó pọ́ pèrò mi ò pèrò ó máa sanwó agbèrò ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà. lọ́wọ́ tèmi ọlọ́run wọn ò bí ẹ dáa àbúrí eléyìí fẹ́ dàrú. mo máa gbowó mo ah, máa gbowó. àtòrò orí mi lálákọ̀wé àbí. wá tó lóòjà wèrè màá fi irú èèyàn tí mo jẹ́ wọn èmi á sanwó bá bí ẹ̀dá wá gbó lọ́ọ̀nì. ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà. ẹ wá wèrè ti já o. ìsàlẹ̀ ọjà. àlọ́ já wèrè báyìí. ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà. kúrò lára mi wá kí ló ṣẹlẹ̀ ha. ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà. ẹ wọlé màá ṣe bá àdẹ̀ríṣẹ́ tá a bá máa ṣe fún wa èèyàn máa pẹ́ gbọ̀n ó gbọ́n mọ́ wa lọ́wọ́ po ṣá. kúrò lára mọ́tò mi kúrò lára mọ́tò mi. wàá wàá balẹ̀ kí ló ti ẹ̀gàn kí ló rà. ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà ó dáhùn bàbá ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà ìsàlẹ̀ ọjà. nìkan kọ́ o wọ́n sì pé méjì sí mẹ́ta bẹ́ẹ̀ ẹ já o. kọ̀ǹga omi sun orísun ayọ̀ mi kò sómi fún mi dalẹ̀. àìnímọ̀ àìrìnù àìní ti ṣe o mi inú wa. láago mélòó. láago mélòó. ọ̀bẹ kàn mí lẹ́sẹ̀. nọ́ọ̀kù náà ń pè nọ́ọ̀kù. ní kíni. ẹ gba nọ́ọ̀kù sọ kí ni tó gbà lérò lọ́kàn tó fi lè fi sẹ́lẹ̀ láago méjìlá nígbà táwọn èrò máa ń jáde gangan tó jẹ́ pé o lè rówó pa ó wá ń bọ̀ lé. bàbá gẹ́gẹ́ bí ìṣe tẹ́ fi kọ́ wa hmm. mi ò ní lè ráyè wá síbí báyìí níwọ̀nba àwọn ọjọ́ tó kù kọ́sẹ́ fi òun ni mo fi wá wò pé. bàbá mú kí ọkọ mi gbà. ẹ rárá ẹ ní sùúrù ẹ jẹ́ ìṣàlàyé. ìtí máa fi bísí o tí mi ò ní tẹ́ ẹ̀ ní rí mi hmm. adẹ̀mọ̀pọ̀rọ̀ owó ẹ̀yin ò kéré ni mo fi wá kó gbogbo owó yẹn papọ̀ àti tèmi. owó ọ̀la ọ̀túnla tọ́sẹ̀ máa fi jálẹ̀ kí n kúkú kó wá fún yín kémi lè concentrate lórí iṣẹ́ tí mò ń ṣe ń gbòòrò. ẹ gẹ́ẹ̀tẹ̀. ọ̀fẹ́ kówó ọ̀la ọ̀túnla ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin òun rè. alákọ̀wé. bẹ́ẹ̀ni owó rè bàbá ó lé pàápàá ó lé mo make sure owó yẹn lé. alákọ̀wé. jẹ́ nǹkan. owó ọjọ́ mẹ́rin. bàbá jẹ́ nǹkan. ìmàmù kà á tó bá yá owó ọjọ́ mẹ́rin. iṣẹ́ ẹ̀kú kà. ẹdun náà ẹdun náà o ó yẹ ń já o ó yẹ ń já o ṣé kìí ṣe pé bóyá pé o fẹ́ fi ọkọ̀ mi o fẹ́ gbé sátà. chata náà níṣẹ́ tá à ń ṣe bàbá hmm. ní èkó ọ̀la àbàdàn gbogbo iṣẹ́ tá à ń ṣe nìyẹn. ẹ sátà wá wọnú ara wọn ó sì pọ̀ oríṣiríṣi o ó ti yọ ṣé kìí ṣe pé bóyá ọlọ́gba owó lọ́wọ́ àwọn olókù kan ọ̀fẹ́ fi ọ̀fẹ́ fi ọkọ̀ mi gbókù bí wọ́n máa gbókù lọ Àkúrẹ́ àbọ̀ fẹ́ gbé London lówó ṣe lòjẹ́ pé tóbi di ti òmùwòjọ́ mẹ́rin wa wọ́n fọkọ̀ tòmí gbókù o. bàbá mi ò fọkọ̀ yín gbókù iṣẹ́ la fẹ́ fi ṣe bí àwọn tó ń lọ ṣiṣẹ́ àwọn tó ń lọ bí iṣẹ́ àwọn tó ń lọ bí patí ń tá àfọkọ̀ ṣe nìyẹn mo ṣe máa fọkọ̀ yín bókù ẹ mọ̀ pé mò ń bẹ̀rù mi ò ń rókù sójú. ah mo ti gbọ́ ẹlẹ́dàá mi ó da fún ọ tó bá fi ọkọ̀ mi eh, bókù. ẹ irọ́ rárá bàbá ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ mi hmm. mo bá yín mú búrẹ́dì wá bàbá. ẹ owó yìí o. ta ló já o. Ah, èmi náà ẹyin ò lè bá yín ṣe kó má mọ̀wọ́ wẹ̀. alákọ̀wé lákọ̀wé. dádì dádì. education education. Hmm, dádì bẹ́ẹ̀ ṣe ń dá wà nulẹ̀ mo lè bá yín wọ́n ọmọ kan máa ń gbé wọn dáadáa bá mu wọn lọ́wọ́ rọ̀lẹ́ kó sẹ́ni máa mọ̀ ẹ̀ńkulè ló máa gbà wọlé. bẹ́ẹ̀ ni ẹ̀yàn ọwọ́ ẹ̀yìn yẹn ló máa gbà wọlé ẹ̀yìn òun àgbà báyìí ẹ̀kọ́ pàdé bẹ́ẹ̀ ni kò sẹ́ni máa mọ̀. mo lọ mọ́fọ̀kọ̀ ayé rẹ ò o. my daddy. ayé rẹ ò ní bàjẹ́ alákọ̀wé. kẹ́mi ọlá ti yé mi ṣé kìí ṣe pé ọmọkùnrin yìí wọ́n fẹ́ lọ ta ọkọ mi láì ṣe pé òun ṣe ní kílọ̀bù wọ́n fẹ́ fún mi wọ́n fẹ́ gbọ́mọ dẹ́gbà ọkọ mi fẹ́ gbọ́mọ fún mi no problem no problem ẹ kú lè mọ̀ kí mo fi àwọn ìṣọ́ra kan sínú ọkọ̀ ẹ lọ tà á ń tẹ́ bá tà fún ọkọ mi náà ni ó padà pa orí yín tí ó fẹ́ burú. jáì kí ló jáì lọ́hùn ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ tó sọ sí ó jẹ́ kí n rántí ọ̀rẹ́ mi kan kálọ̀ ló jókòó síwájú mi ó jókòó síwájú mi tí wọ́n ti sọ̀rọ̀ pé kí n fẹ́ kó lu ìfẹ́ ṣe gbà lọ́yà the next thing tó wá sọ yẹ pé uh, will you love to go to America? <laughs> má ò rí mo padà sí America ní next week máa mú ẹ dání. kí n bá ṣe jẹ́ pé ẹ ẹ pé káàbù lọ́ọ́ máa gbé dá America. Oh my God. Actually, uh, Julie Evan. Yeah, yeah. Yeah. Julie, wow. Why? Yeah. Um, style, make a look. Style. Guys, please, just a minute. I'm very going again. Ọ̀fẹ́ bèrè àpò fún wa lélẹ̀. Bàbá ní bàbá What's the problem? Not at all. Okay. Show up pọ̀? Ẹ jọ, please. <laughs> Oh my God. Please. Let's <laughs> go. Sorry, sir. Ẹ jọ̀ọ́ please, máa kanra mọ́ yín tí fẹ́ máa bọ́ sápò bínú mi nìyẹn. Bàbá ẹ jà lọ tó kù. Yóò bá fẹ́ kó bẹ́ẹ̀ jà kúrò lọ́dọ̀ ẹ̀. Okay. Àìmọ̀dọ̀ o. Alábọ̀wé. Alábọ̀wé jẹ ṣe yẹn àtọ́ máa kọ́ yẹn ṣe dànù ẹ bá wọlé jẹ ìkàlí máa ṣẹlẹ̀ dànù lẹ́mú yìí ọkọ̀ ṣá. ọmọ wo ló sọ pé wọ́n fi ọkọ̀ kan ẹsẹ̀ mi ọkọ̀ mi àràbọ̀ lórí burúkú ni ẹ̀rín dẹ̀sẹ̀ yìí máa ọkọ mi. ẹwẹ ẹwẹ ẹwẹ ẹdúró ìjà ẹjẹ gbẹni sọjà rẹ. ókè ókè ókè ókè kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan gangan náà nǹkan tí wọ́n jẹ́ pé ilẹ̀ ni mọ́tò nǹkan kí lẹ́jọ́ kí lẹ́ra kẹ́yìn ọ̀tún òwò ni. alákọ̀wé ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ tèmi máa kọ́ ṣé lẹ́gbọ̀n lé ni abẹ́ ní bàbá. àgbàlagbà òṣì ilé àgbàlagbà tó mọ yàrá wọn ṣọ́fẹ́ kọ́ra wọn lẹ́sẹ̀ ni. kẹ̀yìn sí ẹ ẹ calm down ẹ ṣe àrípa àgbàlagbà ni wọn ẹ ṣe ń ṣe báyìí kan. alákọ̀wé alákọ̀wé láyé mi láì tí ì kú láì ṣe pé o ti jogún ọkọ mi. bàbá ẹ má bínú ọmọ yín náà ni wọn. bàbá ṣe fẹ́ gbọ́ ṣe rí pé ìmúra àwa méjèèjì rí tẹ́rí wa erin pa ti múra fẹ́ jáde ni tí ó bá bẹ́tà kẹ́kọ́ kó sì yín kẹ́ máa lọ kẹ́ fáwa lọ́nà láti lọ. ọláyé ẹ oúnjẹ àgbọ̀kadà òṣìdá mi wọ́n á fún àjọ. ọjọ́ bọ́lọ̀kadà yín. alákọ̀wé àwọn olóṣòlò ń fọkọ̀ mi gbé ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ wò ó mọ ah, ah. ṣé èmi sọ pé mo fẹ́ gbé olóṣò ni ṣé mo wá sọ́ọ̀bìsì yìí ni àbí mo wá sọ́ọ̀bù. ẹ tẹkẹ ìzì àgbàlagbà ni wọn alákọ̀wé òfojú mi rẹ̀ dáadáa àbí wọn láwọn wọn ní wọn ní kò fọkọ mi kó fi kàn mí lẹ́sẹ̀ àbí no problem mo bọ̀ bò ó a pàdé. ẹ wá kó sí kẹ́má lọ́jà rẹ. kémi kó sí dànù àwọn ará ilé yóò kó sí dànù àwọn bàbá yóò kó sí dànù. ẹ kó sí lọ ẹ kó rẹ dànù wọ́n gbẹ́ni tó ti kúrò oníṣẹ́ gbé jẹ́ ká máa bá tiwa lọ. àwọn ẹ̀ wọ́n ṣe lọ́kùn máa tiwa lọ. ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀fẹ́ gbé láyé wọ́n fẹ́ kú àrùn. ó máa kọ́ ní lẹ́sẹ̀ dànù. bàbá ẹ dúró mi. ọ̀rọ̀ wọn fẹ́ẹ́ jẹ lọ́sẹ̀. mo rò pé ọkọ̀ bá yín ti lọ ẹ wá ń bí. ṣáyé ò ṣe yín sórí yín ò burú ewu làwọn orí burúkú tẹ wọn ṣe tí a mọ bí bàbá ìṣe jẹ sí mi ni ewu àti bàbá ìṣe wọn burúkú ṣe ẹ yẹ wẹrẹ ni àbí wọn lè fẹ ṣe yín ni a ah, nígbà tó ṣe kórè burú orí yìí ti dàrú ẹyin olórí burúkú burúkú yìí ẹyin. ọ̀dà ẹ máa rí bàbá bí yín dá ẹ máa wọnú mọ́tò tí n bá ní sáyé bàbá bí yín dá ẹ máa wọnú mọ́tò. ìyàwó mi báwo ló ṣe máa ń ronú báyìí ohun torí ọlọ mo gbówó wálé tó yẹ mi ó tún ní kí n lọ máa dówó padà ta ló máa wèrè tí ò ní bù wàhálà tá à ń bàbá tó jẹ́ pé nígbà bá gbé mọ́tò débẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ló máa lúwẹ̀ kémi náà nírú mọ́tò báyìí kò lọ ò tiẹ̀ rò bẹ́ẹ̀ rárá tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ẹni tó jẹ́ pé kò mọ ibi tí mò ń gbé káàtì ẹ̀ ló mọ ibi tí mò ń gbé ń sin àmà níbo yóò máa wá mi wálé kò mọ ibi tí mò ń gbé a lè má pàdé mọ́ màá wá gbó màá wá gbé padà lọ fún mi ò lè dówó padà o tí ẹ sinmi báyìí ibi náà la máa dó. rubbish kí n dówó padà bóyá àwọ̀ lọ́kọ ni bóyá èmi lọ́kọ ni wàá ṣàlàyé fún mi. For what offence, sir? What have I done? fún owó Mr. Tokunbo tó gbàgbé sínú mọ́tò ẹ̀ tó gbé sá lọ làwa àrẹ́sì ẹ̀ fún. ah máa pè é mo bísí báyìí ṣẹgbọ́ ọ̀rọ̀. màá pè yín màá pè yín. lẹ́yìn ọ̀rọ̀ tó wà lópin tó wà lópin kẹ́ ẹ̀ sọ̀rọ̀ níta ṣé ìyẹn difficult láti understand. Hmm. orísun orísun ayọ̀ mi orísun ayọ̀ mi ó má ṣe gbẹ o bí bá ti ṣe bí bá ti ṣe kọjá orísun orísun ayọ̀ mi kò so. kọ́mi. boss ṣe ẹbí ń pè mí stop ẹbí sáì láti tètè ṣe bí mo ti sọ pé mo fi ṣèpamọ́ bá a mo ní màá pè yín fúnra mi àgbàdo fagidi wà kí n padà. ẹ gbà pé nǹkan sínú mọ́tò kó má lè lọ pẹ́ lọ́wọ́ mi. sórí ẹ̀kọ́ ti ṣe wá ń dààmú ara ẹ̀ káàkiri ọ̀sán tó torí nígbà tí wọ́n ṣe ń ṣe kówó ìdìbò gbé síbẹ̀ mo rò pé kó má lọ pẹ́ lọ́wọ́ mi fẹ́ mọ̀ pé fáwọn bá wọ́n ti dààmú ara ẹ̀ wọ́n dààmú láti bóyá mo kan mi ò fọwọ́ kan sà bọ̀ mo ṣe wò ẹ kà bí mo pè sà. honestly mi ò rántí pé mo kó síbi wọ̀nyí. ẹ rọra ẹ pẹ̀lẹ́ mà. aláàtí bẹ́ẹ̀ ṣe nìyẹn báyìí bá ṣe transfer tí o lọ ẹ pín cash tó wà nígbà yìí. ẹ pẹ̀lẹ́ sà. ẹ mi àti àmàlà rẹ láti tó ẹ máa wà. kí n máa lọ àná ó you ó dàbọ̀ ẹ kí Thank you. Thank you. kí ọ ẹ á ní kí bá mi. mo dẹ̀ fúnra ara mi mú ọwọ́ báyìí mo dẹ̀ fi jù ú nù. owó tí n bá mú tí n bá fi ṣe nǹkan gidi wọ́n á gbé owó yìí mo wá tún lọ dá padà ó kàn mú owó yẹn ó kàn waste ẹ̀ tí ó kàn gbé fáwọn ọmọ tí ò ní life àwọn ọmọ aṣẹ́wó lásán lásán. Hmm. Adérìnsọ́lá Adérìnsọ́lá. ó dà bẹ́ẹ̀ bá mú kí ọkọ mi ah, bá kí ọkọ mi bá mú kí bá mú kí bá kí. bàbá bá kí yín. mo kí yín sà. Eh, mo rí ọ mo gbọ́ ìdá olóòní kí ni mo fẹ́ dán olóhùn fún ìwà lọ́kọ̀ rẹ wù ìwọ ìwọ alákọ̀wé sórí mi ìlẹ́jọ́ tí mo wá bá yín rònú bí o ẹ fún mi ní kí ọkọ mi ẹ jẹ́ mọ bá tèmi lọ. ẹ bàbá a ní ká ṣe tán kí wọn bá yín lé ká wá yanjú ẹ ní bàbá ẹjọ. ẹjọ nítorí Ọlọ́run ẹjọ wọn ò ní gbàjẹ lẹ́nu ẹjọ nítorí Ọlọ́run. sẹ́mi ah, fún yín níjẹ tẹ́lẹ̀ ni èmi ni wọ́n kó àwọn olóso ló kó àwọn olóso náà bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ mi náà sọ pé èmi o àwọn ọmọkọ̀ gbá mi dànù o àwọn ọmọkọ̀ tẹ̀mí fowó mi rà ọkọ̀ tí mo fowó mi rà tí mo gba rìsíìtì tí mo lọ ṣèwé ní local government sí ó ní wọ́n fi gbá mi èmi èmi orí bẹ́ẹ̀ bàbá orí bẹ́ẹ̀ ṣe ro. ẹ bá kí n gbé iṣẹ́ pé. bó ló ṣe rí. ẹ tèkẹ́ easy bàbá ẹ jẹ́ àwọlé ká yanjú ẹ. ẹ wo kò sí wọlé kankan láàrin mi àti yín mọ́ tẹ bá wọn fẹ́ fẹ́ rí mi ẹ yọjú sí mi lé mi ni ẹ kọ́kọ́ fún mi kí ọkọ mi náà ó wà lẹ́nu ẹ̀ bàbá. ẹ má jẹ́ pariwo lèlé yín ládùúgbò yìí o ẹ má jẹ́ pariwo lèlé yín ládùúgbò yìí o èmi mo sì lọ́kọ mi o ẹ fún mi ní kí ọkọ mi. ó wà lẹ́nu ẹ̀ bàbá. ó ti tán. Ah, ẹ rọra security wa. ẹ ẹjọ ẹ má ṣe báyìí ṣe wà. ẹ tẹkẹ yìí sí. ẹjọ ń kọ́ ọgbọ́n rẹ. ẹ tẹkẹ yìí ìkọ́ṣẹ́ ọ̀wọ́ ó lè má fi dẹ̀hùn ó jákun mi ta ló máa fi kọ́lé bẹ́ẹ̀ ìkàwé ó lè má rere níbẹ̀ o ó lè já lágbà wà ṣẹ̀dá rẹ̀ yàn mọ́ látọ̀run wá. ẹ má jẹ́ àsáré kọjá kádàrá o. bọ́lọ́run bá ṣe ló máa rí ló máa rí o. ẹ má jẹ́ àgbàgbé ẹ̀yàn mọ́ ogun ẹ̀dá tó gbàdúrà kó mọ́ ní lọ́kàn pàdúrà wọn gbà ó níbi tó ń gbà sí ni. gbogbo èrò wọn pátá lọ́lọ́run gbọ́. ẹ ká sọ ẹ pẹ́ ọ ẹ jà lọ ẹ jọ mo ní ìṣù kan tí mo fẹ́ bí sọ ẹ̀yin tí a máa lọ àti máa sọ́nu ká. ẹ jẹ́ ká sáré jókòó kò ní pẹ́ rárá. ọ̀gá wọ́n ti gba mọ́tò lọ́wọ́ mi. damn it ti pọlọ́pàá. kò tiẹ̀ wá ń ṣọ̀rọ̀ ọlọ́pàá àwọn ọmọ tí mo lọ kó láàárọ̀ tí mo discuss pẹ̀lú mi òun ló fà bàbá tí wàá gbé mọ́tò wọn. really? in fact embarrassment yẹn pọ̀. God ìyàwó mi kàn ń sunkún mi. ọwọ́ rẹ̀ táwọn èèyàn máa ń ṣe báyìí. fact embarrassment yẹn pọ̀ gan God èmi ti gbà fọlọ́run ṣáà. price ló wà lórí gbà yìí kí ni model tọ̀dọ̀ mi sọ eh, ninety four model mi sọ ninety four sọ. o níbi ó tẹ̀ kankan lórí gbà. wọ́n gbé wá sọ́tẹ̀ tí mo wà lọ́la èlò ló bá dé ó jẹ́ mi ni dráìbà yìí ni àbí torí kò yé mi sáà. náà ẹ̀kọ́ máa fi gbé mi tí máa fi fẹ́ padà so tí mi bá ti ń padà káàdì ní títì mi. ẹ ra mọ́tò fún mi. ṣe ní ìkọ́lá àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tẹ̀lé pé tó lè wá gbé wa. ṣe ní àwọn kankan tó máa bá yín ṣe nọ́mbà plate. ẹ ra mọ́tò fún mi. ẹ má tiẹ̀ wọ́rì. ṣe ní ìkọ́ni àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tó lè wá gbé wa mi tọ́ba tètè tà ṣé eré náà ṣe nítorí ọ̀rọ̀ yẹn ẹ sáré jọ wọ́n bá wa mọ́tò fún mi láìka kan. kọ̀ǹga orísun orísun ayọ̀ mi orísun ayọ̀ mi ó má ṣe gbẹ o kìrì bá ti ṣe kìrì bá ti ṣe kọ̀ǹga orísun orísun ayọ̀ mi kó somi fún mi dalẹ́. àbámọ̀ má jẹ́ ó gbẹ̀yìn ọ̀rọ̀ mi ọlọ́run ọbẹ̀ o. Ah, ẹ wo ojú ayé abẹ́ orí ọmọ ènìyàn ẹ máa níkà o. tó yẹ kó fi ṣẹ̀san rèé ó wáyó tó wá bẹ́kùnbẹ́kùn kiri abẹ́ orí ẹ wò ó aláìmoore ló pọ̀ nínú ayé yìí ó dá ká ṣe ni lóore ká dúpẹ́ ká má ṣe fojú olóore wa gúgì. ẹni àṣe lóore ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó bẹ́ gidi náà ẹgbẹ̀je ni. àbámọ̀ má jẹ́ ó gbọ́ ẹ̀yìn ọ̀rọ̀ mi ọlọ́run ọbẹ̀ o. Ah, ẹ wojú ayé àgbẹ̀ orí. wá ṣẹ́ mọ́ owó tí kò ní. mo wá tó wá bẹ́ẹ̀kú bẹ́ẹ̀kú bí. bóyá máa transfer ni bóyá káàṣì ìbàdàn. aláìgbòrè ló pọ̀ nínú ayé yìí. kò dẹ̀ bá ń gẹ̀ẹ́tì ìdí náà sí. ó dá káṣe ni lóore ká dúpẹ́. a má ṣe fojú olóore wa lóde ló dé tó fi ní kírú gẹ́ọ̀ ní wàá bá ọmọ pẹlẹbẹ tí ń rí yẹn ó dẹ̀ mọ̀ pé mi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó mọ́rọ̀ àwọn ọmọ mi náà àṣẹjọ́ máa ṣe díìrì náà. torí next time bá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá bóyá rẹ̀ náà ó mọ̀rọ̀ àwọn ọmọ tí mò ń gbé náà ọmọ àkópa fáìn díẹ̀ ó ṣe pé wàá lọ máa mú ọmọ kan tó kàn ṣáà tí ń á ṣe rú ẹ̀ mọ́ torí káwọn má sùn lè fi wá wá wá ọmọ pẹlẹbẹ bẹ́ẹ̀ ẹ má next time bóyá ààrẹ ló lè máa fi di ìwọ náà àádẹ́mọ́ bá ṣe ṣẹ́ owó yẹn síra wọn tó máa pèsè ẹ lọ́wọ́. ẹ sá máa next time má ṣe àti. ètí fọwọ́ ara rẹ̀ lọ́wọ́ ilé rárá. náà kò sówó láàrin mi àti díò tó ń ṣe láti ẹ̀ tó fojú won't expect me to pay for such service service due to. Uh, excuse me excuse me ọ̀rẹ́ náà ọ̀rẹ́ báwo kó ṣe wọlé ní àbí ti wà bẹ́ẹ̀ ṣe wọlé ní. wà á ìbọn tí lè rí ọmọ onídìí ìsàlẹ̀ tó ń kó lẹ́kẹ̀tọ́ sí tí nìyẹn fi. àbí ọ̀rẹ́ mi àbí fẹ́ mi. èmi ò bá mi dìlú ẹ̀rí. ẹ ah. ẹ ọba ah. ọ̀rẹ́ mi jẹ́ kan ní nǹkan. ọ̀rọ̀ tí kò mọ bá a bì ó ní kòtò ti wà very important sí fẹ́ bẹ́ẹ̀ sọ kí n bá lọ sí ìta náà ṣúra àkọ́kọ́ wà lóòótọ́ ìwọ ló láì rẹ̀ ṣùgbọ́n àsọ̀rẹ́ mi a gbọ́dọ̀ jọ bára wa sọ̀rọ̀ tó ti yé náà ìyàwó ẹ̀ ló wá sọ àwọn ọkọ fún mi lóòótọ́ ọ̀rọ̀ obìnrin àfi sùúrù ẹ̀yin fúnra yín lẹ̀jẹ̀jọ ríra yín lẹ̀jọ bẹ̀rẹ̀ rẹ̀ ló di kó débi tó dé iná inú mi dẹ́ẹ̀dùn sọ̀kọ̀ fún mi olóhùn fúnra rẹ̀ ló ríran sí ẹ pé kó lọ máa gbàgbà wa ta ẹ sí pé bẹ́ẹ̀ lọ́la ẹ ti máa dé ibẹ̀ lẹ́ni àwọn nǹkan tọ́nà ti ń ṣe tí ò dẹ̀ ti ṣe kankan tó yẹ pé nǹkan tó ṣì ń bọ̀ ó sì pọ̀ ó wá sọ so many things lọ́gbẹ́ ah òfìfò ó ní pé o máa ń wálé bíi tẹ́lẹ̀ mọ́ ó tó bá tún wá wálé náà tó ń bá sọ̀rọ̀ bá ìjà ni ó ní ìjọ fóònù tó kì máa ń lọ́ọ̀kì tó gbégbá mi wá fílẹ̀ lé nísìsiyìí ó ti ń lọ́ọ̀kì fóònù ó ń dọ̀kọ̀ wá àwọn jọ sùn rẹ̀ yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ ó lọ síbi tù rẹ̀ bẹ̀ síbi pé ń bá kún sọ̀rọ̀ dání sórí kí nígbà tó ń kọ́ ló ń pè mí love ló ń pè mí ní sweet heart ó ní òpin orí yìí gbogbo kí ni ẹ náà máa ń ju obìnrin ẹ wo mi ní kó má fẹ́ lómi o kó bá fẹ́ lómi o lè tọ́jú ẹ ẹ tọ́jú ẹ àwọn ìyá wa ni wọ́n òòṣà ni wọ́n ẹ tó wá fẹ́ ṣe mi ṣe síta má fi hàn rárá nígbà tó bèrè ò bá ti rí kò ń bínú àwùjọ. ìwọ náà wo present status wúrú ìyàwó tí mo fẹ́ sílé orí gbówó unfortunate mọ́ báwo ni irú ìyàwó yẹn ṣe fẹ́ be fit status mi gbogbo àwọn ọ̀rẹ́ mi ọ̀nọ́rẹ́bù lágbájá ọ̀nọ́rẹ́bù tàmẹ̀dò irú àwọn ìyàwó tó ń tẹ̀lé wọn wá sí occasion èmi wá fẹ́rù yẹn sílé kò járó oko kò jọ kan àtúnwá manage ẹ̀ instead kó appreciate ẹ̀ kó rí bíi favour ó tún wá lọ rojọ́ mi káàkiri imagine. adé ẹ kò tọrọ ní ká máa sọ òun o ṣé o mọ̀ pé kò bí fi tẹ́tẹ́lẹ̀ gbà tẹ̀fẹ́ ra yín láti kékeré ọmọ yẹn dúró tiẹ̀ náà ó forí tí gbogbo nǹkan tó ṣe kò sí ìjọ tí ò sí jíjẹ tí ò sí mímu ó dúró tiẹ̀ ah, ó sọ àwọn ọmọ fún mi náà ọtí ní kókó rẹ̀ rẹ̀ ti pẹ́ kò kúrò nísìn ìsìn ló ṣe wàá mọ̀ wípé kò bí fìtẹ̀ èmi ò wọ́n ló láyé o wọ́n ló láyé o ṣùgbọ́n ọmọ yẹn tọ́jú ẹ̀ gbogbo nǹkan tó rẹ̀ ń ṣe rárá tó ṣe lè fò má jẹ́ kó rí má jẹ́ kó rí. ìwọ ọ̀rẹ́ mi má jẹ́ kọ́rọ̀ obìnrin dájà lẹ́ láàrin kò lè dájà lẹ́ wọ́n lónìí ìyàwó ẹ̀ lọ́wọ́ fẹ́ ṣe kò ṣe é. ṣé gbogbo nǹkan tó ń ṣe fún mi lélẹ̀ mi ń gbé wá rí i mọ́tí méjì wá. mi mọ́tí mi mọ́tí. mú méjì wá mú méjì wá. kó má dẹ̀ dàbí pé bóyá kò kàn kọ́ fún mi lẹ́yọ̀ kan náà. inú yẹn ń bí mi mi ò wá obìnrin tí o máa ta mi oríṣiríṣi o ta mi sọ́lẹ̀ já kò yí ẹ já o ṣẹlẹ̀ já. àbámọ̀ máa jẹ́ ògbọ̀n ẹ̀yìn ọ̀rọ̀ mi eh. ọlọ́run mo bẹ̀ o. Ah, ẹ wo ojú ayé àbẹ́ orí ọmọ ènìyàn ẹ mà níkà o. tó yẹ kó o fi ṣẹ̀san rèé ó wáyó tó wá bẹ́kùnbẹ́kùn kiri abẹ́ orí ẹ wò ó aláìmoore ló pọ̀ nínú ayé yìí ó dá ká ni lóore ká dúpẹ́ ká má ṣe fojú olóore wa gúgì. ẹni àṣe lóore ẹgbẹ̀fà tí ó ó bẹ́ gidi lóore gbèje ni. wọ́n bá a sọ òun sórí kùkùn. ó hùwà ta ló fẹ́ mú mi o ta ló fẹ́ mú mi sí i. ó sórí kùkùn ọ̀làjà ló ń gbó. orí bí ọba lé ayé ara rẹ̀ jẹ́ tí a bọ̀ ojú rẹ ti wá jà ó ti fọwọ́ ara rẹ fàjọgọdì ó rí ó ti fọwọ́ ara rẹ lólóore rẹ sórí bí o bá lé ayé rẹ dé àbámọ̀ ó ti wá gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ. ṣe é fẹ́. bẹ́ẹ̀ni fún mi rí wípé ó fẹ́ fi ọwọ́ ara rẹ̀ bu amọ̀ dí kànga tó jẹ́ orísun ayọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni nípa ìwà àìbìkítà àìnáání àti àìka nǹkan sí. ó sì ṣe nípa àwọ̀ adéyẹ̀yẹ̀ àti adéyẹ̀mọ̀tọ́lá. Hmm, hmm. ẹ̀mí mọ̀ ẹ́ ṣe o ìyá wa ń gbọ́ ọgọ́ni. Hmm pásítọ̀ níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ò parọ́ tó jẹ́ ojú ọ̀nà gbà gan-an lẹ̀ ń tọ̀ ẹ wò àwọn méjèèjì ìjà wà láàrin wọn o kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí adéfẹ̀ ti lé ìyàwó ẹ̀ bọ̀ síta o ah ah ah ah ìyá wa ó léwu o ah ewu ńlá wà ń bẹ́ẹ̀ ẹ lọ bá kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dá obìnrin yẹn padà sí inú ilé ẹ̀ ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó wá ní wípé kò gbọ́dọ̀ nílé ayé ẹ̀ ṣé ń gbọ́ mi mà tó má ti gbé ọwọ́ sókè báyìí débi tí ó máa na obìnrin tó fi máa jáde láyé kí ẹ tẹ̀ mọ́ létí dáadáa nítorí wípé bíbélì sọ wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò. àbámọ̀ má jẹ́ ó gbọ́ ẹ̀yìn ọ̀rọ̀ mi eh, ọlọ́run mo bẹ̀ o. Ah, ẹ wo ojú ayé àgbẹ̀ orí ọmọ ènìyàn ẹ máa níkà o. ṣóhun tó yẹ kó o fi ṣẹ̀san rèé wáyó tó wá bẹ́kùnbẹ́kùn kiri abẹ́ orin ẹ wò ó aláìmoore ló pọ̀ nínú ayé yìí ó dá ká ni lóore ká dúpẹ́ ká má ṣe fojú olóore wa gúgì ẹni a ṣe lóore ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó bẹ́ gidi náà rẹ̀ ni wọ́n bá ẹ sọ ọ́ sórí kùkùn. ó hùwà ta ló fẹ́ mú mi o ta ló fẹ́ mú mi sí i. ó sórí kùkùn ọ̀làjà ló ń gbó. orí bí ọba lé ayé ara rẹ̀ jẹ́ sí abẹ́ orí. sójú rẹ̀ ti wá dà ó ti fọwọ́ ara rẹ̀ fàjọgọ́dí orí ó ti fọwọ́ ara rẹ̀ lólóore rẹ̀ la sórí bí o bá lé ayé rẹ̀ dé àbámọ̀ ó ti wá gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. kànga orísun orísun ayọ̀ mi orísun ayọ̀ mi ó máa. ká wí fún ni ká gbọ́ kò tó ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ ká wá sọ̀rọ̀ fún ni ká gbà kò tó ká mọ́rọ̀ náà lò ẹ bí mo ṣe fi owó da ìrìn àjò ilé ayé ara mi mo fi ọ̀kánjúà balẹ̀ àyà mi jẹ́ mo wá mú èyí ìyàwó mi tó jẹ́ kànga orísun mo fọwọ́ ara mi lè jáde kúrò mo wá bẹ̀rẹ̀ sí ní ilé ayé pàṣọ pàṣọ bí ẹni tí ò ní mo gbàgbé ìfọmọnìyàn ṣe mo gbàgbé ìṣọmọlúwàdì wọ́n ní òṣèré síwájú ẹ̀ àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ọlọ́gbọ́n ayé péjọ wọn ò rí ẹbọ àbámọ̀ ṣe ìgbẹ̀yìn ní dolóko àdá ọjọ́ alẹ́ lọ́gbọ́n àfárọ̀ sí hmm. èmi olówó ọlọ́nà mo wá di ẹni tí ń fi aṣọ péńpé rúkọ ọba. wálé náà ti gbọ́ ìdájọ́ lọ́pọ̀ àti bàbá dèbí tẹ̀ wọ́n. mọ́ o pátápátá ṣe bí kọ́nà máa yẹ ká pọ̀ sílẹ̀ lórí kókó ṣubú wa lórí Mr. Adé yìí fẹ́kẹ́ mọ fún ìgbàgbọ́ pé ọlọ́gbọ́n ayé kò gbọ́ títí ó ta kókó òun sí ti aṣọ kò dẹ̀ sí mọ̀ ọ̀rọ̀ kan láyé ilé ajẹ́ fún ẹ pé ká ṣe jẹ́jẹ́ ká ṣe rẹ̀ nípa mi fún mi dalẹ́.